ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí iléeṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè èyí tí ó ń wáyé láti ẹ̀ka kan tí a mọ̀ sí bma global èyí tí ó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ní ìjẹ́jọ́, a ó kíyèsí wípé a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ nígbà tí à ń wo àwọn àǹfààní tí ó wà nínú gbígbé ìgbé ayé tí ó wà ní ìbámu pẹ̀lú Olúwa àti ìfẹ́ láti wá ìwàláàyè Ọlọ́run fún ayé wa. Nínú eléyìí la ṣe àkíyèsí àwọn àǹfààní bí mẹ́rin. Ṣùgbọ́n lónìí yìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, a ó tẹ̀síwájú nígbà tí a ó kíyèsí àwọn àǹfààní tá ó ran ara wa létí àwọn àǹfààní tá a ti kọ́kọ́ bára wa sọ tí a ó sì sọ àwọn èyí tó ṣẹ́kù fún ògo orúkọ Ọlọ́run ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú ẹ jẹ́ kí a gba àdúrà bàbá wa àti Ọlọ́run wa Ọlọ́run ipá àtagbára bàbá àjíǹde àti àṣeyín lọ́ba torí wípé ẹ̀yin ni Ọlọ́run wa a gbé yín ga torí wípé ẹ̀yin ni kò yípo padà ẹ̀yin ni ọlọ́run gbogbo àgbáyé bàbá ayérayé ẹ gba ọpẹ́ wa lórí ayé wa wípé ẹ ṣé lórí iṣẹ́ ìránṣẹ́ a wípé ẹ ṣé lórí ìdílé a wípé ẹ ṣeun fún òdodo yín ìpèsè yín ìbùkún yín àánú yín tó yí wa ká ọlọ́run ààbò tó dájú lórí wa a ẹ ṣé o bí àkókò yìí tí ẹ lé ṣùgbọ́n ẹ̀yin ọlọ́run alààyè ọlọ́run ẹ wà pẹ̀lú wa ẹ dó tì gbọ̀ngbọ̀n a ẹ ṣé o láàrin òfin ọ̀la lẹ́múwa la gbogbo ìrìn àjò náà kọjá láì farapa ọlọ́run wa wípé ẹ ṣé ògo ni forúkọ yín ọ̀njẹ́ ìyẹn ọlọ́run ọ̀rọ̀ a wípé ìwọlé sí ọ̀rọ̀ yín a máa tan ìmọ́lẹ̀ a sì máa sọ òpèdè ọlọ́gbọ́n ǹjẹ́ ní wákàtí yìí fi òye ọ̀rọ̀ yín ẹ fi yé wa o ọlọ́run èyí tẹ́ fẹ́ ká mọ̀ nípa yín àti ní tẹ́ fẹ́ ká kí orúkọ yín di àyìnlógo ní orúkọ jésù kristi olúwa wa àmín lẹ́ẹ̀kan sí mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ yìí lọ́mọdé wa lágbà wa lọ́kùnrin àti lóbìnrin níbikíbi tí a wà tí a ti ń gbọ́ mi ní ìjẹ́jọ́ a lè kíyèsí pé a kíyèsí àwọn àǹfààní bíi mẹ́rin pé ta bá gbègbè ayé wa lórí ọ̀rọ̀ ọlọ́run ní ìyí tó wà ní ìbámu pẹ̀lú Ọlọ́run fúnra wọn tí a sì ń fẹ́ láti máa wá ìwà láàyè Ọlọ́run yíya ara wa sọ́tọ̀ àkókò wa sọ́tọ̀ láti wá ìwà láàyè Ọlọ́run àkíyèsí pé àwọn àǹfààní kan yóò máa jẹ jáde fún wa gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ wọn látẹnu Dáfídì wípé àṣírí Olúwa látẹnu Mósè wípé àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ láti fi wọ́n fi mọ májẹ̀mú mo gbàdúrà lórúkọ jésù kristi a ó rí àṣírí májẹ̀mú ọlọ́run fún ayé wa àkọ́kọ́ tí a sọ ní ìjẹ́jọ ni wípé yóò fi ọ̀nà ìyè yóò fi hàn wá ọ̀nà ìyè tí a sì ń sọ yìí ẹ rí i pé mo ṣàlàyé ẹ̀ wípé ó pín sí méjì wípé ọ̀nà ìyè tí àkọ́kọ́ ó ní ọ̀nà èyí tó jẹ́ ọ̀nà ìyè tí a lè gbà lọ sí ọ̀dọ̀ ọlọ́run ó jẹ́ ọ̀nà ìyè ọ̀nà àkọ́kọ́ túmọ̀ sí ọ̀nà ìyè èyí tó jẹ́ pé a lè rìn fi dé ọ̀dọ̀ ọ̀dọ̀ láti lè fi dé ọ̀run ní ìgbẹ̀yìn gbẹ́yìn ó jẹ́ ọ̀nà tá fi lè tá fi lè jẹ́ pé a ní láti gba Jésù Kristi torí pé òun náà ni ọ̀nà yẹ̀yẹn ẹ rí a ò lè súnmọ́ di ọ̀rọ̀ Ọlọ́run nínú àdúrà àbí kíka ọ̀rọ̀ Ọlọ́run ká má lè rí díẹ̀ wípé Jésù Kristi nìkan ṣoṣo ní ọ̀nà tí bàbá gbé kalẹ̀ láti lè dé inú ìyè láti lè wọ inú ìyè àti láti lè gbé ìgbé láti gbé inú ayérayé ìyè ọlọ́run láti lè gbé pẹ̀lú ọlọ́run jésù kristi sọ nínú ìwé johannu orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹfà wípé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni kò lè lọ sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi tí a bá lè súnmọ́ ọlọ́run tá a bá lè wá àkókò fún ọlọ́run tá a bá lè súnmọ́ ìgbà yìí la ó tó lè mọ̀ wípé jésù kristi òun ni ọ̀nà ìyè ìyè yìí ni àkọ́kọ́ ìkejì tí a bá lè súnmọ́ ọlọ́run tá a wá àkókò fún ọlọ́run ta a wá àkókò fún ọlọ́run nínú àdúrà nínú ìfaraẹnijì fún ọlọ́run nínú àdúrà ẹ rí wípé a lè kíyèsí a lè ní nǹkan tó ń pè ní ìyè ayérayé ẹ ó ní níwájú olúwa ó ní òun fi ìyè ayérayé òun fi fún àwọn tó bẹ̀rù rẹ̀ ẹ ìbùkún ayérayé ni àwọn fún àwọn tó ń wá tó ń wá olúwa wọ́n á ní ìbùkún ayérayé ìbùkún ayérayé yìí òun ni ohun tí owó ò lè rà ìbùkún ayérayé òun ni tó yẹ pé ọlọ́run nìkan ló lè fúnni bíi ìfọ̀kànbalẹ̀ àlàáfíà ọkàn àti àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì láwọn àṣírí tó jẹ́ pé ọlọ́run lè tú fún wa nígbà tá a bá wá àkókò tá a wà níbi tó dákẹ́ rọ́rọ́ tá a ń ké pe ọlọ́run tá a ń gbàdúrà tá a ń wojú olúwa nínú ọ̀rọ̀ wọn àti nínú àdúrà a rí nínú ìwé orin dáfídì orí ìkọkànléní ogún ẹsẹ̀ ìkẹfà ẹ̀rí èyí tá a tún kíyèsí ní ìjẹ́jọ́ ni wípé yóò fi títàn ògo rẹ̀ yóò fi hàn wá ta ni ò fẹ́ títàn ògo Mósè pàápàá fẹ́ títàn ògo àwa náà a lè rí títàn ògo Ọlọ́run kì í ṣe pé títàn bí òòrùn yẹn nìkan ṣùgbọ́n a lè rí ògo Ọlọ́run nínú wa láàyè wọn nínú ayé wa lórí gbogbo ìdáwọ́lé wa àwọn nǹkan kan tó jẹ́ pé ó nira fún ènìyàn láti ṣe ògo Ọlọ́run nínú ayé wa farahàn á sì jẹ́ kí nǹkan yẹn kó jẹ́ ṣeéṣe ògo Ọlọ́run nìyẹn ògo ọlọ́run a máa já sí ìwà láàyè ògo ọlọ́run ògo ọlọ́run ó túmọ̀ sí ìwà láàyè ọlọ́run láti lè yanjú ohun tí a ò lè ṣe fún àpẹẹrẹ nígbà àwa ń kọ́ ìjọ ọlọ́run lọ́wọ́ ẹ rí a fẹ́ roko ìjọ ọlọ́run yẹn ó dẹ̀ ohun èlò tá a fẹ́ lò ó jẹ́ nǹkan tí pé ó tiẹ̀ torí pé pẹ́ta ló gbẹ̀yìn àmọ́ ojú ẹ̀ mọ́ àmọ́ owó ẹ̀ mọ́ bẹ́ẹ̀ nìkan kàn ṣe déédéé yọ síbẹ̀ sí wa nìyẹn a ò pé a ò fún lówó a ò fìwé pè fipè bó ṣe yọ nìyẹn ló bá ní à ká gbé kínní yẹn wá òun lè ṣe ẹ̀mí páyé tá a dẹ̀ wà lákòókò yìí ó jẹ́ ayé tó léwu ṣùgbọ́n a fọkànbalẹ̀ a gbẹ́kẹ̀wálẹ̀ ọlọ́run arákùnrin yìí dẹ̀ gba irin ohun èlò yẹn bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ń túnṣe nìyẹn ọkọ̀ túnṣe à ń wò kò gbowó lọ́wọ́ wa ìgbà tó túnṣe tán bó ṣe bẹ̀rẹ̀ sí ń ro oko yẹn nìyẹn ó sì ṣe tán láì nínú oòrùn ganriganri ẹ̀ẹ́rí kí la fẹ́ rí yẹn ni òun ni ìwà láì kí là ń rí bẹ̀ yẹn òun ni títàn ògo ọlọ́run tó mú nǹkan tí ò ṣeé ṣe tí ó mú nǹkan tó fẹ́ nira tó ń sọ di nǹkan tó yẹ pé ó rọrùn àti ṣe ó mú nǹkan tó le ó sọ di nǹkan tó jẹ́ ẹ̀rọ ìwà ìfarahàn ògo ọlọ́run òun ni ó mú ìrànlọ́wọ́ yẹn òun ló mú wá mo wá gbàdúrà lórúkọ jésù títàn ògo ọlọ́run ó rí inú ayé ẹ lórúkọ jésù ìkẹrin tí a sọ ní ìjẹjọ òun ni pé ọlọ́run a máa pa wá mọ́ kúrò lọ́wọ́ ìjà àti ọ̀tẹ̀ àwọn ènìyàn nípa ahọ́n àti gbogbo ìdìtẹ̀ wọn ní ọ̀nà kọ̀nà tí wọ́n ti lè fẹ́ fi dìtẹ̀ náà a rí eléyìí nínú ìwé ìwé orin dáfídì orí ìkọkànlé ní ogún orí ìkọkànlé ní ọgbọ̀n ẹ má bínú ìwé orin dáfídì orí ìkọkànlé ní ọgbọ̀n ẹsẹ̀ ogún ẹ lónìí yìí a wà máa kíyèsí a ó kíyèsí àwọn àǹfààní méjì tó ṣẹ́kù tí ó lè fi pé mẹ́fà láwọn àǹfààní tí ó wà nínú gbígbé àgbé ayé wa ní ìbámu pẹ̀lú Ọlọ́run àti láti fẹ́ láti máa yọ̀ǹda láti máa wá ìwà láàyè Olódùmarè ìkarùn òní wípé yóò fi yóò fún wa ní ayọ̀ tó wíwà ní iwájú rẹ̀ yóò fún wa ní ayọ̀ ayọ̀ wíwà ní rẹ̀ kí ni tí eléyìí ń túmọ̀ sí tó máa ń sọ nípa ayọ̀ ayọ̀ túmọ̀ sí ìbáṣepọ̀ tí ènìyàn ní pẹ̀lú ayọ̀ kì í ṣe nǹkan téèyàn kì í ṣayọ̀ ọtí kì í ṣe ayọ̀ ìgbádùn ohun ayé ṣùgbọ́n ó jẹ́ ayọ̀ yìí ó jẹ́ e, ohun tí ó máa ń farahàn nínú ayé wa nígbà tí a bá mọ̀ wípé a wà ní ìbámu a wà ní ìsopọ̀ a wà ní ìṣọ̀kan a wà ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ìwọ̀n ẹ bá jẹ́ ká wo inú ìwé orin Dáfídì orí e, orin Dáfídì orin sixty eight ẹsẹ̀ ìkẹrin orin Dáfídì orin sixty eight ẹsẹ̀ ìkẹrin ó ní ẹ kọrin sí Olúwa ẹ kọrin ìyìn sí orúkọ rẹ̀ ẹ la ọ̀nà fún ẹni tí ó ń rékọjá lé aginjù Jah ní orúkọ rẹ̀ kí ẹ sì máa yọ̀ ní iwájú rẹ̀ ẹ rí ìwà láàyè ọlọ́run wíwà ní wíwà ní wíwà ìwà láàyè ọlọ́run àti wíwà ní iwájú ọlọ́run a máa fúnni ní ayọ̀ ó ní ẹ máa yọ̀ ní iwájú rẹ̀ iwájú olúwa nìkan náà láti lè yọ̀ ẹ ayọ̀ tí mò ń sọ yàbí iwájú olúwa yìí kò ní í ṣe nígbà tá a bá wà lórí òkè nìkan kò ní í ṣe nígbà tá a bá wà ní bí etí omi kò ní í ṣe nígbà tá a bá wà ní yàrá nígbà tá a bá wà nínú nínú ìdààmú tàbí wàhálà pàápàá nínú tó lè máa là kọjá àbí tó lè máa là wá kọjá níwọ̀n ìgbà tá a bá ń wá ojú olúwa níwọ̀n ìgbà tá a bá fi ọkàn wa tá a fi sí ọ̀dọ̀ ọlọ́run tí à ń wá ìwà láàyè rẹ̀ ẹ rí i pé á fún wa ní ayọ̀ á fún wa ní nǹkan tó ju ìdùnnú lọ á fún wa ní àṣírí ìfọ̀kànbalẹ̀ èyí tó máa lè fún ayé wa ní ayọ̀ èyí tí ayé ò lè mọ̀dí rẹ̀ èyí táyé ò lè túde rẹ̀ ní tó jẹ́ pé ó ju ọgbọ́n orí ènìyàn lọ ayọ̀ wíwà níwájú ọlọ́run ó jẹ́ èrè àbí àwọn àǹfààní mìíràn tí a tún lè rí nínú wíwá ìwàláàyè ọlọ́run èyí tó parí ẹ̀ òun ni pé yóò bójú tó wá kì yóò sì jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀ ìyẹn ni ẹ jẹ́ ká wọnú psalm psalm one hundred ìwé psalm orí one hundred eh, one hundred and twenty-one psalm one hundred and twenty-one ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹrin psalm one hundred and twenty-one ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹrin ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́run ó sọ ó ní kíyèsí ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tòògbé bẹ́ẹ̀ ni kì í sùn ṣẹ̀ṣẹ̀ karùn-ún ó ní olúwa lé olùpamọ́ rẹ olúwa lé òjìji lé ọwọ́ ọ̀tún rẹ ó ní oòrùn kì yóò pa ọ́ ní ìgbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà òru ẹ ké hallelujah ẹ rí ó túmọ̀ sí pé ọlọ́run yóò bójú wa àǹfààní kan nìyẹn nígbà tá a bá wà níwájú ọlọ́run nígbà tá a bá ń wá ìwà láàyè ọlọ́run nígbà tá a bá ń fẹ́ láti wá ìwà láàyè ọlọ́run nínú àdúrà nínú orin nínú ìgbàgbọ́ wa lórí ọ̀rọ̀ ọlọ́run àti ìgbàgbọ́ wa lórí gbígbé ìgbé ayé èyí tí ọlọ́run fẹ́ ká gbé ẹ̀rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n á máa ní àbójútó ọlọ́run ọlọ́run yìí kò ní sùn kò ní wo nítorí tirú àwọn èèyàn bẹ́ẹ̀ nítorí tirú àwa ènìyàn bẹ́ẹ̀ tí à ń wá ìwà láàyè ọlọ́run tá à ń fẹ́ tá à ń wojú olúwa nínú àdúrà àti nínú nínú kíka àti nírèrò láti nínú ìrònú lórí ọ̀rọ̀ ọlọ́run bíbélì wípé yóò bójú tó wa ó ní kì yóò sì jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀ àti kélé kó lè wá sí ìmúṣẹ ẹ̀rí torí ọ̀lọ́lọ́run ò ṣe sùn bíbélì wípé ẹni tó ń pa Ísírẹ́lì mọ́ ó ní kì í sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé ẹni tó ń mójú tó wa bóyá lọ́sàn-án tàbí òru kò sùn bẹ́ẹ̀ ni kò tó gbé nígbà tá a bá wá mọ̀ wípé a nírú àwọn àǹfààní bíi eléyìí nígbà tá a bá wá mọ̀ wípé a ní orí ọ̀fẹ́ sí àwọn àǹfààní bíi eléyìí kí la wá gbọ́dọ̀ ṣe o ìwọ tí ò ń gbọ́ mi o gbọ́dọ̀ lè jẹ́ni tó ń wá ìwà láàyè ọlọ́run ẹ jẹ́ ká wá àkókò fún ìwà láàyè ọlọ́run ǹjẹ́ ìwọ tó ń gbọ́ mi yẹn ǹjẹ́ ìwọ ń wá àkókò ǹjẹ́ ní àkókò fún kíka ọ̀rọ̀ ọlọ́run ǹjẹ́ o ní àkókò fún gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bó ti bí a ti ṣe ń gbọ́ yìí ǹjẹ́ o ní àkókò fún gbígba àdúrà ǹjẹ́ o ní wá àkókò pàápàá tó jẹ́ pé o lè wá àkókò láti lè fi gba àwẹ̀ wípé òun wá ojú Olúwa wípé òun wá ìwà láàyè Ọlọ́run tó bá lè ní eléyìí tó bá lè ṣèpinnu láti ṣe eléyìí lónìí mo fẹ́ kó mọ̀ wípé wàá rí Olúwa yóò bójú ọ kì yóò sì jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀ yóò fún ọ ní ayọ̀ tó yẹ pé iwájú rẹ ni o ti lè rí bẹ́ẹ̀ ni yóò pa ọmọ kúrò lọ́wọ́ ìjà àwọn lọ̀tẹ̀ ènìyàn bẹ́ẹ̀ ni yóò fi títàn ògo rẹ̀ yóò fi hàn bẹ́ẹ̀ ni yóò fún ọ ní ìbùkún ayérayé bẹ́ẹ̀ ni yóò sì fi ọ̀nà ìyè yóò fi hàn ọ́ ìwọ tí ò ń gbọ́ mi yẹn tó bá fẹ́ tó bá fẹ́ bóyá ká gbàdúrà pẹ̀lú ẹni àbí òun fẹ́ ìmọ̀ràn àbí òun fẹ́ ìbẹ̀ o lè pè mí sórí aago plus two three plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa àjíǹde àti ìyàgbé yín ga torí wípé ẹ̀yin ni ọlọ́run wa a dúpẹ́ fún ọ̀rọ̀ yín tẹ̀tẹ̀ rán sí wa ní wákàtí yìí láti lè rí àwọn àǹfààní àti orí ọ̀fẹ́ tí a lè rí gbà nígbà tí a bá fi àkókò wa sílẹ̀ láti wá yín ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ fún wa lórí ọ̀fẹ́ láti wá yín ká sì rí àwọn àǹfààní yìí gbà korúkọ nínú ayọ̀ kó sì di àyìn lógo a torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín ní ọjọ́ mẹ́jọ láti máa pàdé o jésù lolúwa